àwa yìí sáàfà ńlẹ̀ wa ni mùsùlùmí ni wa olóògùn ni wa alágbára ni bàbá tó bàbá mi alágbára bàbá mi èmi nìkan lọ́mọ ọ̀lẹ ọ̀lẹ ọmọ alágbára èmi nìkan lè bí o lágbára mo lọ́lọ́ ọlọ́run lágbára. àlàáfíà ọlọ́run kọ́mọ bá gbogbo wa o àti fẹ́yìn àti fẹ́mi gbogbo ẹni tí ń gbọ́ mi lẹ́nu lẹ́nu lójúlójú tá à ń wòra wa báyìí lọ́wọ́lọ́wọ́ mo wá tara bẹ́ẹ̀ wọlé sí ọ̀dọ̀ ẹ̀yin bàbá wa ẹlẹ́sìn mùsùlùmí pé a kú pọ̀pọ̀ṣẹ̀ṣẹ̀ ọdún léyà olóhùn olódùmarè kò ní í ṣèyí láti mọ fún gbogbo wa ẹ̀mí wa ó gun náà látàlàáfíà láàfin mọ́ báyìí ìrìn ọ̀rọ̀ ayé wa tó kù lọ mo kì í pé asalaamu aleykum wa rahmatulahi wa barakatu maforodatu ọlọ́run olódùmarè ọba aláàánú jùlọ yóò fi àlàáfíà àti ìkẹ́ àti ìgẹ̀ yóò fi ṣe wá lọ́ṣọ̀ọ́ àlàáfíà lọ́mọ bá wa tí wọ́n la ànábùwà Muhammad yóò bàbá ti ṣe ládùúgbà fún yín ọlọ́wọ́n wá ṣe ìkẹ́ ìgẹ̀ fún ànábìwà Muhammad aṣíwájú ọlọ́rẹ ọba adẹ́rẹ́ aránsí gbogbo àwa bara láti wá mú ìró dùnú ayé àtọ̀run wá fún wa sallallahu alayhi wa sallam atara bẹ́ẹ̀ wá bọ́ sí ibi ojú ọ̀nà tá à lọ gan-an àwọn bàbá wa ilẹ̀ Yorùbá tí Ọlọ́run lò láti gbé ìran díran babaláwa kalẹ̀ ìran Yorùbá a kì í a kì í àwa atara kíkì wọn kí àwa náà wípé bí àti kíra wọn lẹ kóòtù òjìire ẹ̀ẹ́dìire bí o a kó àkókò yìí o oòdùà ò gbé wá o àtẹ̀wọ̀nrọ̀ a ọ̀rọ̀ wo la ní tàbára wa sọ lónìí wọ́n hmm. kàn fẹ́ ká síra wáyé ni ní ìgbà tí ọ̀rọ̀ mi dàbí ìgbà tí èèyàn fẹ́ wàásù fún yàn wàásù wo la àti ìgbọ́rí ẹ mọ̀ pé mo fọ̀rọ̀ lẹ́ ta lẹni tí ń sọ̀rọ̀ yìí ó ṣàyẹ ká mọra wa ẹ̀yin tẹ́ ẹ ti mọ̀ mí tẹ́lẹ̀ èmi ọmọ yín náà ni ẹ̀yin tẹ́ ẹ ti mọ̀ mí tẹ́lẹ̀ mò ń fàsìkò sọ fún yẹn gbogbo bọ̀dá mi gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ bọ̀dá mi tẹ́ ẹ jẹ́ bàbá mi bàbá bàbá tẹ́ ń bẹ nílé tẹ́ ń wò mí nínú ọ̀jọ̀gbọ́n nínú ìmọ̀ kìrìsìtẹ́nì àti mùsùlùmí àti tìbílẹ̀ àtẹni tí ò tiẹ̀ ṣe kankan ní mẹ́tẹ̀ẹ̀ta tó sì lọ́gbọ́n nínú fúnra ẹ̀ ni wọ́n ń pè ní mọ̀ mo kí yín pé èmi lọmọ yín aláàjì Dr. Suleiman Lawal ẹgbẹ́jì gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ mo kí yín o Olúwa wà pẹ̀lú gbogbo wa ẹ èmi náà ni mo tún dé mo ti máa ń ṣe mo gbèsè mi dé mo fẹ́ ká síra wa ní ìyàwó ọmọ Yorùbá ta ni ń jẹ́ Yorùbá gan bó lọ̀rọ̀ wa ti rìn tó fi rí báyìí ọ̀rọ̀ pọ̀ a máa gé ni sókí sókí sókí sókí kí ni mo fẹ́ fàyọ kọ́rọ̀ mi mọ́ pọ̀ tó ní mo fẹ́ ká jàǹfààní nínú ọ̀rọ̀ mi kò ní jẹ́ pé àkànṣera wáyé ìdànù lásán ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lónìí mo pe ẹ̀yin ọmọ Oòduà àdásọ̀rọ̀ mo pè yín jókòó mo pe àwọn alálẹ̀ Oòduà tó ti lọ mo pè wọ́n mo fi ohun àṣẹ pè wọ́n bí náà bá jólókò mọ̀jà láre a sì wálé mo ti ń sọ yìí ní ìsìn Olódùmarè ó fàṣẹ sí o ọjọ́ tí a bá mú òjìjí lọ́wọ́ ni òjìjí jí ni ọjọ́ tí a bá mú òjìjí lọ́wọ́ ni òjìjí jí ni ọjọ́ tí àkérédùgbò bá ta gbòòní ọkàn ilẹ̀ pa ọjọ́ tí àkérédùgbò bá ta gbòòní ọkàn ilẹ̀ pa dòdò bí mo ti ń sọ yìí ọjọ́ tí ọlọ́tí bá mu ọtí lọ́tí pa ọjọ́ tí ọlọ́tí bá mu ọtí lọ́tí pa bí mo ti ń sọ yìí yóò ṣẹ kò ní ṣaláìṣẹ ọ̀sẹ̀ lóníkọ̀ọ́sẹ̀ oṣù lóníkọ̀ọ́rọ̀ mi ọmọ sùn ọ̀nà bí mo ti ń sọ lónìí lóòjọ́ lónìí báyìí náà ni kọ́mọ ṣe torí pé kọ́sẹ̀ kọ́sẹ̀ báyìí ni tìlá kọ́sẹ̀ àṣẹ wàá báyìí ó ní tìrèké ẹ̀yin alálẹ̀ yorùbá mo pè yín kọ́rọ̀ mi ọ̀ṣẹ́ gbogbo ègó burúkú tí ń ja ìran yorùbá tí ọ̀jẹ̀kẹ́nu wa ó kò nílé àti nídàálẹ̀ lóko olódùmarè ọba tí jẹ́ àṣẹ afàṣẹ sọ̀rọ̀ kìkìdá ọ̀rọ̀ kan ṣoṣo lolódùmarè sọ kí ayé ọmọ jayé sì jayé. Si, níjọ́ tí ayé ọ̀bá tó ní jáyé mọ́kìkì dá ọ̀rọ̀ náà bẹ lọ́dọ̀ rẹ̀ lọ́n tí o ti sọ̀kalẹ̀ mo wá pè ọ̀dá sọ̀rọ̀ olódùmarè ọba tó dá òògùn àtọ́sẹ̀ wàhálẹ̀ tá a parun dùn ní ègún burúkú ká kúò nínú ìran yorùbá ká kúò lórí ìran yorùbá ká kúò lórí ìran tèmi ká kúò lórí ìran tìyín inú ìdílé kálukú ẹni tí ègún ń jà olódùmarè ká ègún burúkú kúò bí mo ti sọ yìí olódùmarè fàṣẹ sí o mo tún sọ lẹ́ẹ̀kan sí ọjọ́ tí ọmọdé bá já èsìsì yìí èsìsì ìjó bí mo ti sọ lónìí yóò ṣẹ bẹ́ẹ̀ ọjọ́ tí ọmọdé bá mú tó bá mú òjijì ni òjijì mú ọmọdé ní yàn mo ti sọ ọkọ̀ ṣẹ bẹ́ẹ̀ lónìí ọjọ́ tí àkérédì kan bá ta gbòmí kalẹ̀ pa èyí tí mo sọ lónìí lónìí yìí ọ̀ṣẹ̀ bàbá wa aláàfin tọkọkọ jẹ nílẹ̀ yorùbá bàbá wa ọ̀ọ́ni tọkọkọ jẹ ilẹ̀ yorùbá àtàwọn ọba aládéládé tẹ́ ẹ dé ìlú tí mo wà lọ́wọ́lọ́wọ́ báyìí ilẹ̀ yorùbá àtàwọn tó ti sùn àtàwọn tí ń bẹ láyé a pè ẹ̀dá yín dásọ̀rọ̀ béèrè lọ́dọ̀ olódùmarè a fi ìṣẹ̀dá oòdùà béèrè lọ́wọ́ olódùmarè kó síjú àánú wo ìran yorùbá àwọn kọ̀ọ̀kan tó kù ẹnìkan kì í jagun ẹ àwọn kan bẹ ńlé àwọn kan bẹ lójú ogun bí èmi ṣe kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ bàbá tèmi nígbà ọdẹ tí ń sọ ìlú ni àwa bẹ́ẹ̀ mi ṣe kọ́ ẹ̀kọ́ bá a ti jagun lẹ̀ Yorùbá bàbá tèmi ọ̀ràn mi jáde lọ sójú lójú ogun ni tàbí lọ sóko ọdẹ tàbí lọ sí òde sísọ ká lọ rèé gba àwọn aráàlú lẹ̀ bàbá mi bẹnu lé o wọ́n fẹ́ kẹ́yìn ọmọ Yorùbá kẹ́ ẹ ronú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí o bàbá mi sọ pé kí n máa lọ tí wàhálà bá dé tó ju agbára mi lọ ọ̀rọ̀ tí mò ń sọ ìgbó búra lórúkọ ọlọ́run mo sì fi ẹlẹ́dàá bàbá mi àti ẹlẹ́dàá àwọn ọmọ mi mo sì búra fún yín tí nǹkan kan bá ṣẹlẹ̀ tí gbá àwa tá à ń bẹ lóde ọdẹ ọba kàtà bá wájú bàbá mi lé ẹ̀yin ọmọ Yorùbá ẹ mọ̀ jẹ́ àgbàgbé bàbá mi ọ̀dà sọ búra lásán jáde ni kò ní í fi oògùn kankan sára bàbá mi èyí tó ń dè kí awo rere ọjẹ nímọ̀ rẹ̀ rẹ̀ bàbá mi ọlọ́run dá ní ìran Yorùbá tó dára ẹ̀ lójú mo wá dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá mi pé ọlọ́run ò ṣe ayé mi bí ayé iná bàbá mi ní mọ́ gbàdúrà lójú ayé rẹ̀ pé tí òun bá kú láyé ọmọ tó wọ́n bàbí kọ́mọ jẹ kọ́mọ jẹ eérú nígbà tí iná kú eérú lè bojú ṣùgbọ́n yorùbá náà lọ sọ pé bí iná bá kú yóò fẹ́ eérú bojú bàbá mi wá mo á sọ bàbá mi bàbá mi wá ní àlóòótọ́ ni bí iná bá kú yóò fẹ́ eérú bojú ṣùgbọ́n tí àṣẹ iná bàbá rẹ̀ bá ń bẹ lára eérú bí ọmọdé bá tún tẹsẹ̀ bọ́ eérú gbóná ó burú ju kí iná ó jò lọ ẹ̀yin ọmọ Yorùbá ẹ ti gbàgbé bàbá yín àti gbàgbé bàbá wa ti ṣe láyé àtijọ́ nígbà ayé bàbá wa láyé àtijọ́ nígbà wáṣẹ̀ ẹ ti gbàgbé ẹ sùn Yorùbá ti gbàgbé bàbá mi bá ti jáde tá a bá ti daṣọ bóra jáde gbogbo tá a yan tí ò yanjú gbólóhùn lásán bàbá mi lọ sọ pé ìwọ ọmọ yẹn ọyá gbébọn ọyá ṣe báyìí ojú ẹsẹ̀ ní ta gbogbo àwọn àgbàgbọ́ dẹ́tísítì tẹ́tò ògùn mọ́ra bàbá mi ọ̀dà sọ wúra jáde ni ó wà ní mọ̀lẹ́ nísìnyí mi rí mi èmi ò rí ẹ méjì á fọwọ́ sí ju ilé bàbá wa ọmọ yorùbá ìyá kì í jẹran yorùbá nílé àti lájò kó gbé èèwọ̀ ni wà á máa fẹ̀gbẹ́ lọ èèyàn ṣùgbọ́n yorùbá kì í kọ ẹ̀gbẹ́ lójú náà àwọn náà láwọn èèyàn nílé tí wọ́n sọ tí wọ́n sọ fún wọn pé irú àwọn tí ń jàjàgbara fún yorùbá àwọn kan wà bàbá àṣàlẹ̀ ńlọrin wa mẹ́wàá máa dáṣà kan wá ní àwọn àfa wa kọ̀rọ̀ àbákọ̀rọ̀ kọ̀rọ̀ ni wọ́n wà àwọn ni wọ́n ń gbé àfa àtàwọn sí gbangba ẹ wò gbà tí àwọn èèyàn wa tí wọ́n ń jìjà fún Yorùbá àwọn OPC àwọn kankan ṣe bí àwọn kan ló wà nílé tí ń tọ́jú wọn ẹnìkan ò ní wà lójú ogun ọ̀sọ́ pé òun nìkan fẹ́ mọ́ ṣe gbogbo ẹ̀ kódà bàbá tó bàbá bàbá mi bàbá gbà ọwọlẹ̀ ni bàbá gbà tó bàbá bàbá mi lọ́hùn ọwọlẹ̀ ni ojú mi ọwọlẹ̀ sí bẹ́ẹ̀ lé wa bí bàbá lójú ogun yóò fi kòkò àgbo rẹ̀ dáyàwó rẹ̀ lé ni àtàkọ́bí rẹ̀ bàbá sì bẹ lójú ogun bàbá kọlábà bàbá bẹ lójú ogun yóò sì máa bẹ àwọn èèyàn lórí lọ́hùn nígbà tí wọ́n gbàgbọ́dé fún bàbá ńlé wọ́n sì bẹ bàbá lórí lójú ogun lọ́hùn bàbá sì tó gbé orí olórí sórí wálé tá a bá nù tàn bẹ́ẹ̀ irú agbára Yorùbá yẹn ó wà á bàbá tó bí èmi kọ́ èmi tí wọn náà bá ní bàbá tó ò béèrè lọ́wọ́ bàbá rẹ̀ ọ̀tọ̀ lẹ̀sìn ọ̀tọ̀ làṣà a lè rí oògùn a sọ̀rọ̀ nípa pé oògùn àbíkò sí torí ìgbàgbọ́ tèmi èmi ti mọ ọlọ́run mi ọlọ́run mi ti mọ̀ mí ó sì fi òye yé mi nípasẹ̀ ẹsẹ̀ bàbá mi àti ìlànà tó bí mi sí kò rọrùn fún wọn kó sọ fún mi pé bàbá tèmi o ẹnu rẹ̀ ń rún o tó sọ fún mi o bẹ́ẹ̀ kò rí o ìwọ máa ń mú bàbá tiẹ̀ tí wọ́n bá jó òyìnbó tọ́já láwọ̀ funfun tó ní òṣò oògùn tó ní kọ̀sáyé tó ní eh, kíníkàníkà lọ́wọ́ ẹ bẹ́ẹ̀ ni ìwọ̀nbọ̀ jiyàn ṣùgbọ́n èyí tí bàbá tèmi fi yé mi tó yé mi àbí kò rọrùn mo ti sọ dẹrí mo ti bá wọn lọ sórí ojú ìjà yìí káwa ikọ̀ wá pé Sunday Igboho kalẹ̀ fíìsì pé kò sóògùn ṣe pé kò lè rọ̀ lọ́rùn nígbà tó yẹ pé àtijọ́ jàrí àtẹ̀yàn ẹjọ́ yìnbọn síra yín ọlọ́run yọ̀wọ́ tá a sì mọ̀ pé wàhálà ó làwàlà kù àtà náà lájọ́ sí ṣe pé kò rọrùn tó yà sọ fẹ́nìkan pé kò sóògùn tó ti rí ìjàsá rẹ̀ rí tí wọ́n ṣe wọ́n lò lójú ẹ̀ rí òun náà fọwọ́ ara ẹ̀ ṣe ó lórí orí bẹ́ẹ̀ tẹ́ ẹ bá ti rẹ́ ti sọ pé kò sí kankan kò rí rí ni kò rí ètò dá lójú rí ni so tí ọlọ́run rẹ bá dá ọ lójú ẹnìkan ò lè sọ fún ọ pé kò sọ lọ́hùn ò ní ò ní gbà ó ti mọ̀ pé wèrè ni bíbélì sọ lọ pé aṣiwèrè sọ lọ́kàn rẹ̀ pé ọlọ́run kò sí gbà tí ò sí mọ̀ ọlọ́run lọ́kàn rẹ̀ ẹ tọ́lọ́run bá fi ra ẹ̀mọ̀ kò lè mọ̀ ọlọ́run torí pé kò rí gbàtẹ́yẹ táwa tó wá rí èmi rí oògùn rí mo lò rí bàbá mi ṣe fún mi rí mo ṣe fún ra mi rí mo ṣe fún yàn rí tọ́lọ́ ń fàṣẹ sí báwo ló ti sọ pé kọ̀sẹ̀ mọ̀kùsọ̀ oògùn rárá o rárá o ọmọ Yorùbá lè mi tòdì kọ́ ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ ká jí gìrì bí mò ń lọnu àwọn tó wà nílé ẹ jẹ́ ká gbé àwọn tí ń jáde síta ẹ jẹ́ gbé wọn lárugẹ ẹ má jẹ́ àṣẹ ẹ̀ àwọ̀ bí wọ́n bàjá ẹ má jẹ́ àṣẹ ẹ má jẹ́ kí èpè ègó burúkú ẹ má jẹ́ ọjà ìran Yorùbá mọ̀ àwọ̀ bí wọ́n bàjá ẹni abárí tá a fi léwájú bóyá olówó onú wa ni ẹ̀yin tẹ́ ẹ jọ lówó tẹ́ ẹ jọ ṣèjọba rí ẹ gbárùkù ti ra yín ẹ jẹ́ àfọ̀tẹ́lẹ̀ yìí bàbá wa ìdígìrì pápá ti kó tán yóò tó wà báyẹn ti lè kọ́ lágbára tó gàgà ẹyọ kan ọwọ́ kò lè ṣe kankan ní òṣùṣù ọwọ́ o igimugi ní dìgbò ìtàkùnkùntàkùn àdìtí títàkùn bá rọrùn àwọn tó bá padà lọ́wọ́ bá sọ tó bá sọ fúnra ẹ̀ lọ́ padà ṣùgbọ́n tí ọkà ṣáájú tẹ̀lé tẹ̀lé tí bàbá wúwú bọ̀ tí ṣèbé bọ̀ bíyàn lóògùn èdò kò ní dúró ṣùgbọ́n tá a máa ń ṣera wa ní yọ̀bọ̀yọ̀bọ̀ ọmọ yorùbá ẹ mọ̀jà dì mẹ́rí o lórílẹ̀‐èdè nàìjíríà èmi ọ̀sọ̀rọ̀ ogun wọn ọ̀sọ̀rọ̀ ọ̀tẹ̀ torí òògùn ojú ẹni wàhálà tá a ṣe bàbá mi ní ní òdi ogun tí a mọ̀ pé bí ọ̀bà sí yẹn láyé mọ́ ẹ bá ti wá fogún lẹ̀ fún yàn yóò dogun ìwọ bá lọ fẹ́ dogun bàbá rẹ tó múra ṣiṣẹ́ tiẹ̀ ogun lọ́jà o bókú báyìí ti dé ẹni ọba kọ́kọ́ yára ní ọ̀pá ara wọn o ẹ̀yin tẹ̀ ń jagun òdìlé lọ́wọ́lọ́wọ́ ogun lẹ gbẹ́kẹ̀lé o ẹ gbẹ́kẹ̀lé ra yín òyìnbó pè ní self confidence kọ́ lọ ní self confidence báwo ló ti fẹ́ sọ̀rọ̀ àjọ ayé ara rẹ̀ o ti ń sáré jọ ń kó owó jọ báwo ló ti fẹ́ ná nírọ̀rùn tí wọn ò ní jí ọ gbé tí wọn ò ní jọ́mọ rẹ gbé báwo ni wọ́n ṣe ṣe tiẹ̀ tìlẹ̀ Yorùbá tẹ́ bá dojú ọjọ́ mọ̀pọ̀ ọmọ Yorùbá ni ọ́ àti ráwọn ọmọ bàbá wa bàbá wa ńlẹ̀ Yorùbá lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ náà ni bàbá Abrahamu adéṣẹ́yà kọ́lọ́ bá foríjì wọn tí wọ́n sì dàbò gbogbo mọ́tò wọn pátá bàbá ò kú o ń bẹ láyé o àlàó là lọ́yọ̀ bàbá ẹ béèrè ìtàlẹ́kọ̀ọ́ náà ni ibẹ̀ náà la sì lẹ́lòmíì lọ́wọ́ àlọ́nà jíjìn rere ìbọn kékeré ni wọ́n fi pa ọmọ Yorùbá ọlọ́mọpàá wa ń pa àyà ọmọ Yorùbá ẹ dákun ẹ já jígìrì síra wa ká rara wa lọ́wọ́ èmi o bí mo lọ ọmọdé yìí èmi bẹ Ọlọ́run mo fàsìkò yìí bẹ Ọlọ́run gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi tí mo fi bẹ̀rẹ̀ ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ ọlọ́run nípasẹ̀ orílẹ̀-èdè nàìjíríà kọ́lọ́run foríjì mi torí ìyà tí ń jẹ wá nílẹ̀ yòó nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí àti ìyà tí ń jẹ wá ní ẹ̀yà yorùbá lọ́wọ́lọ́wọ́ fúnra wa la dẹ́ṣẹ̀ àṣẹ èmi yìí ṣẹ lọ́hùn mo sì rò pé bó ṣe ṣẹ lọ́hùn yìí látara táwọn èèyàn sọ lèmi náà fi ṣẹ lọ́hùn kọ́lọ́run foríjì wa ìyà ẹ̀ṣẹ̀ tá a ṣẹ ọlọ́hùn là ń jẹ ẹ̀yin náà ṣẹ ọlọ́hùn bẹ́ẹ̀ bá mọ̀ kọ́lọ́run foríjì wa o àkọ́kọ́ náà nígbà bàbá wa yàrá àdúrà bẹ́ẹ̀ láyé tọ́lọ́ foríjì wò èmi wò pé ah ìjọba yàrá àdúrà yìí lágbára ọlọ́run yàrá àdúrà ni ó tó sí bí mo ti ṣe lọ́nu àwọn tó fi ọlọ́run máa wà ẹja gbé ti egbògi sẹ́gbẹ̀ẹ́ kan ká dá ọlọ́run mọ̀ ọ̀tọ̀ àwọn tó fọ ọlọ́run mọ̀ wá wọ́n jẹ́ ká mọ̀ wípé kò sí ààyè fẹ́nìkejì fún ọlọ́run kó o sọ pé ẹnìkan tó lè ṣe kan lẹ́yìn ọlọ́run kò sí mọ́ ibẹ̀ ni wọ́n ti yọ láàyèlá ilọ̀ ọ̀lọ́ lẹ́yìn ọlọ́run àtúfọ̀ ọlọ́run lẹ́yìn ọlọ́run àtúfọ̀ ọlọ́run bọ́ ọba lóògùn ló fi ṣe nǹkan ta ló déwé ta ló dégbò tó fi ṣoògùn ta ló dá ìmọ̀ tó lò bọ́ ọba ní ẹgún orí mùsù ẹgún orí èrè ṣé bàbá àyálà yẹ ẹ lọ dèrè ẹ ti mọ̀ pé gbogbo ọgbọ́n pátá ọlọ́run ọlọ́run àwọn là ni wọ́n ń pè àwọlà àwọlà ìdọ́gbọ́n sí nǹkan kó wà kó fipá ṣe nǹkan lágbára ọlọ́run ló ní ìlàbìlà àfitọ́lọ́ bá kú. ẹ̀yin èèyàn wa ibi àti ṣẹbọ sọlọ́run tọ́lá lómi rò pé kí ni jẹ́ ń gbé sórí ta káwọn ajá ọjẹ́ ká gbé kíní kan síta káwọn kan máa jẹ́ sórí kíní ní àrò pé ẹ bọ́ babaláwo gidi jẹ́ bábílẹ̀rẹ̀ pété alọ́lọ́run yóò sọ fún ọpọlọ ń bẹ olódùmọ̀rì ń bẹ lọ́tọ̀ ọ̀run bìlà àwọn ọ̀sọ́pọ̀lọ́ ni Ifá ẹ̀sìn bílẹ̀ ni èyí táwọn gbà ní olùtọ̀nà wọn sọ́dọ̀ Olódùmarè nu ẹmọ́jà tara wa èmi ò polongo ẹ̀sìn kankan kọ̀sẹ́ tó sọ fún yín pé àdébí Muhammad ọlọ́run ni sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ni ọlọ́run fẹ́ ọ̀yàn láàyò àdébí yín sá Jésù Emmanuel àwọn àpè ní alimasiu ibùdó Mariam ọmọ Mariam ìyanu ní alimasiu ọmọ tá a bí níyanu a bí nínú afẹ́fẹ́ ni ìyanu ọlọ́run ibi ọlọ́run fúnra rẹ̀ òun ló ṣètò kan rẹ̀ fúnra rẹ̀ bó ṣe tó kèé sọ lọ́hùn jésù kristi kìí sọ lọ́hùn ọlọ́run bẹ nígbà táwa lọ mẹ́kà tá a bá dé mẹ́kà báyìí tá a bá kọjú sí sàárẹ̀ ànábì àwọn sọ́jà àwọn ọmọ lẹ́yìn àtọ́lọ́pàá yẹn ni yálà yálà yálà wọ́n sọ fún ọ pé mẹ́kà ẹni tó kọjú sí sàárẹ̀ mi sàárẹ̀ ànábì mi kìí sọ lọ́hùn kọjú sí ọlọ́hùn tọ́lá rẹ̀ tọrọ ni èèyàn kẹ́ kọjú sí ànábì pé ànábì bòmí ní nǹkan kan tí ó mú ọ ọ̀fọ̀ láàánú bẹ ọlọ́run ni ó ti yí wọnú ara wọn ẹran wọnú egun egun wọnú ẹran atomi ọkankan náà ni. àwa náà lè fi ọlá àti àbàbà wa náà bẹ le nílẹ̀ yorùbá mo fẹ́ pàkíyèsí sóra kan bẹ tó bàbá àgbàgbọ́ nílẹ̀ yorùbá tẹ́ńpẹ̀ ní abrahamu àwa mùsùlùmí pè ní suratul ibrahim ni. nínú alukuran sura kẹrìnlá fourteen fourteen aya ni aya fourteen sura ni aya rẹ̀ aya kẹrin ni ọlọ́run sọ nínú bàdà bisimilayi rahmani rahim má àrísàlá rọ́ṣùlá ní ìran òjíṣẹ́ kan sí àwọn ènìyàn ká àyàfi pẹ̀lú ahọ́n èdè ìran wọn láti ṣàlàyé èmi ọlọ́run fún wọn ẹni tó bá wù mí màá sọnù yọ wà nù ànù kò ní mọ̀nà ẹni tó bá wù mí màá fọ̀nà mọ́ ẹ lọ wò ó lásìsúlà kíni ọlọ́run lèmi lọ́ba alágbára ọba tí mò ń fi ọgbọ́n dájú ayé èmi nìkan mo lè dájú ayé yìí àtọ̀run tí ì ní ṣàṣìṣe má dẹ́ ẹnìkan lẹ́jọ́ ẹnìkan ló sà ẹnìkan lé ẹlẹ́bọ ẹnìkan ní tá à ń sọ ni pé kí là tún ṣe tí ń ṣẹlẹ̀ sí alọ́wọ́lọ́wọ́ ọmọ yorùbá ọba tán wa ọlọ́run wà jùlọ ọ̀hàn wa kú èyí sọ́ọ̀sì bàbá débẹ̀ náà ọkàn wọn ọba lẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá lọ sọ́ọ̀sì báyìí ní ìsìn tí ẹnìkan bá yẹ bá ń dà lẹ́yìn sọ́ọ̀sì Eh, àbá àwọn èèyàn ti gbọ́jú wíńdò jáde ní ìsìn báyìí lórílẹ̀‐èdè nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí lẹ̀ yorùbá tí ẹnìkan bẹ́ẹ̀ yẹ báńgà ẹ̀dẹ́ wò káyọ̀ kan sọ báńgà sí kó ṣe pápápá bí àwọn èèyàn bá tó ṣọ́ọ̀ṣì gbogbo orí dùrù yíyá ìta everybody ti aṣọ ta ló fẹ́ kú <coughs> síbi àlọ́ jọ́sìn fọlọ́ọ̀nù bí mọ́sálásí ṣe tó péyàn bá ju báńgà àwọn èèyàn ọ̀họ́ ọlọ́run láti wàá sìn sáàmù wa dóńdè lọ mọ́sálásí dàbí ṣọ́ọ̀ṣì ẹ̀jẹ̀ abẹ ọlọ́run ká bẹ ọlọ́run ká fà bàbá wa bẹ̀ ibi mọ̀ ń lọ ẹ̀jẹ̀ amójútó ara wa ọmọ yorùbá